إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على هذا النبي وعلى آله وصحبه والتابعين لهم وعلينا معهم إلى يوم الدين أما بعد معاشر الإخوة السلام عليكم ورحمة الله وبركاته ترى وزاد المعاد في هدي خير العباد للإمام ابن القيم محمد ابن أبي بكر أبي عبد الله الزرعي الدمشقي عليه رحمة الله المتوفى سنة واحد وخمسين وسبعمائة تراود ما العلامة ابن القيم ونني التسوي ثم ويري لورة ترى كما تزاد المعاد àkòrí tí a wà ń bẹ̀ òun náà ni fi zikiri silahihi wa asakihi sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam àwọn ohun ìlò tó ń ṣe ọlọ́wọ́n ọba lò àpapọ̀ rẹ̀ òun náà ni olùmọ́wá ni wọ́n kó jọ sí abẹ́ àkórí ọ̀rọ̀ ti lọ níwọ̀nba lórí àwọn oríṣiríṣi nǹkan tó ń ṣe ọlọ́run ọba lò ìdá ẹ̀ èyí tó jogún èyí tó ní fún ẹ̀ ó fi dórí àwọn ìròyìn nǹkan wọ̀nyí ìdá ẹ̀ aṣọ ogun ẹ̀ bẹ́ẹ̀ ni pọ̀pá bẹ́ẹ̀ ni aṣọ àwọ̀ àwọ̀ gbẹ̀ràn tí wọ́n wọ̀ pàápàá jùlọ tó ní ṣe pẹ̀lú àsìkò náà tó fi dórí kódà bíi níta lè pè ní ọ̀bọ̀rẹ́ ńlá lónìí ìyẹn ni pé kí yẹn lè fi ṣe ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. níbi tí ọ̀rọ̀ dé. òun náà ní ibi tó lùmọ̀ wá ní wàkánà tìlábù kọ́sáà tùsàmà alọ́rọ́ lẹ́hà arbàcù xilàqín yàxmìlùhà arbàcù rìjàlín bẹ́yìnàhùn وصاع ومد وقطيفة وسرير qawaimuhu min ساج أهداه له أسعد بن زرارة وفراش من أدم حشوه ليف المواني وجشره أتني قصعة إلينا ntaare fi jọ lóde òní òun kọ́sàn-án gbólóhùn yìí ó wáyé níbi oríṣiríṣi hadith bíi basia bíi basia lóde òní àbí tí àwọn bàbá wa máa ń pè ní basia bá màmá wa sí ni basia ńláńlá torí pé kọ́sàn-án abọ́ ńláńlá rẹ̀ gẹ̀dẹ̀ ni táwọn èèyàn máa ń péjọ níbẹ̀ tí wọ́n máa fi ń jẹun títí di ọjọ́ òní àṣà yẹn ń bẹ dáadáa lọ́dọ̀ àwọn lárúbáwá ẹ̀rí kọ́dọ̀ ń bẹ ní àwọn tí ò lárúbáwá náà bí haúsá gẹ́gẹ́ bí ó ti wà advance lóde òní kòkó orin ńláńlá tí bá dáná bóyá wọ́n ń ṣèjọ àbí wọ́n ń ṣe nǹkan kan tí wọ́n wá gbé kòkó orin kalẹ̀ ó kálukú wá jókòó tì í so wọ́n lè máa jẹ́ direct bẹ́ẹ̀ àbí kó ń kálukú máa bu tiẹ̀ kọ́sá ní ayé ìjọ́un lọ́dọ̀ àwọn lábáwá àwọn ọmọ ogun àwọn ni wọ́n péjọ lé lórí ẹ máa dáná tán tí wọ́n ní ọ̀yà àlùmú ẹ̀yà ẹ̀wá ẹ̀wá ẹ̀ mọ̀ bọ̀ wá tó ń kálukú máa wá tọwọ́ bọ̀ tí ó máa jẹ àbí tó kálukọ́ máa wù ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọba tatazahamu àyà ọwọ́ wọn máa kan ọwọ́ ni tó ní kálukọ́ máa jẹ nínú ẹgbà wa tó tún wá oṣù ọlọ́run náà tún ní àbọ̀ ńláńlá yìí wọ́n ní lahu arba'u hilaq ó ní hilqa mẹ́rin. òun náà ni ìtàlẹ́pẹ̀ ní okùn téèyàn lè fi gbé nígbà míì ó sì lè irin tí nǹkan yẹn máa fi ń dúró níjọ́ wọn àná láyé kọ́sà òjíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa náà fi gbẹ bíi pákó tí ó tóbi tí ó fẹ́ tí máa da oúnjẹ ọ̀pọ̀ èèyàn sí. ṣùgbọ́n lóde òní ó ti di kókó orin àbí nta lè pè ní kókó ọbẹ̀ tó wá ní ọwọ́ mẹ́rin yahmiluha arba'atu rijal bainahum wọ́n bá fẹ́ gbé gan èèyàn mẹ́rin ní ògbé èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ kìí ṣe ẹrù èèyàn kan kìí ṣe ẹrù èèyàn méjì èèyàn mẹ́rin ní ibi tí kìíní yẹn fẹ̀ nínú tó tún wá tẹ́gbà wá wá pípọ́n ṣe olùmọ́wání wà sọ́ọ̀rì òun náà ní sọ́ọ̀rì eléyìí kò ní níbi àlàyé lọ títí gbogbo ọ̀nà làmọ́ ti ń jẹ́ sọ́ọ̀rì a wọn jáká ó ṣe ọlọ́run ní òun ló fà dóní gbàtẹ́lẹ̀ yìí òun lọ́mọ ẹ̀sìn àkólé lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ojú kòkòrò ọ ń ìdájọ́ ẹ̀sìn tún wà wà ń kí òun náà ni láti mọ sọ́ọ̀rì òjíṣẹ́ ńlá Muhammad alayhi afdalu salati wa azka at-taslim màrífàtú sọ́ọ̀rì nàbí ká mọ sọ́ọ̀rì ká nàbí ní òdiwọ̀n ẹ̀ ó ti lọ́mọ zakatu alfitr ó sì tún lọ́mọ àwọn ìdájọ́ mi torí kí wọ́n ní ó nílẹ̀ ìpín tún ṣe ọlọ́run máa fi wẹ̀ níbi jánábà òun náà ni òdiwọ̀n omi tó bá kún sọ́ọ̀yì kan tó bá sì fẹ́ sàlùwàlà gbogbo tí fi sàlùwàlà yìí ju múdù kan náà lọ ìyẹn ni pé ìdá kan nínú ìdá mẹ́rin sọ́ọ̀yì wọn ní oṣù ọlọ́run òun tún ní sọ́ọ̀yì ìwà náà làmọ́ ti ń jẹ́ bẹ́ẹ̀ ìyẹn ni múdù mẹ́rin wà múdù ó tún ló díwọ̀n tó ṣe déédéé múdù wà kọ̀ọ̀kọ̀ ìfà kí náà ń pè ní kọ̀tífà òun náà láṣọ kékeré ó tún ju áńkì lọ o mìndí òun ni áńkáṣì amẹ́lẹ́yìí òun tún ju áńkì lọ díẹ̀ ìsìnmọ̀ nítorí jọ ní tówẹ́ẹ̀lì kékeré lóde òní ẹ̀rí òun náà nǹkan mi lọ́mọ pápá jùlọ ìgbà tó ń ṣe ọlọ́run ọba tí ó jáde láyé ẹ̀rí kí nìyẹn máa sábà wà ní ẹ̀gbẹ́ ẹ̀ tí yẹn lè máa fi bojú àbí fi nura. No wọ́kọ̀tọ́ ìfà oṣù ọlọ́run ọba tún ní bíi tó wẹ̀ nígbà náà tó yẹ pé wọ́n yọ látara aṣọ kí aṣọ tán wọ̀jọ náà nínú sóòf àwọn aṣọ yanrun náà ní àwọn aṣọ tán wọ̀jọ náà ọ̀sà ní kékeré tí wọ́n lè fi nojú àbúrò bojú níwọ̀nba wọ̀sẹ̀rí ròyìn oṣù ọlọ́run tún wá ní bẹ́ẹ̀dì kan onípakó bẹ́ẹ̀dì ìyẹn ni pé bẹ́ẹ̀dì yìí nítorí nígun mẹ́rin sọjọ́ ibi ẹ̀kọ́wá ìmùhù mẹ́sáàj àwọn igun rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin níta fi ṣe òun náà ní níta pè ní sáàjì ẹran kan nínú ọ̀ràn àpapọ̀ ni. àdáhù lahu As'ad ibn Zurara ọ̀kan náà àwọn sàábé torúkọ rẹ̀ ń jẹ́ As'ad ibn òun ló gun ànábì ìgbà ń ọlọ́run mọ́sùn lẹ́lẹ̀ eléyìí náà àwọn àlàyé tí ó tún kẹnu díẹ̀ ńbẹ́ńbẹ́ àwọn àsìkò kan bẹ tí ó ń ṣọ ẹni tó bá pé èèyàn ní tí ń fi ń sùn jọ náà pé à ó jẹ ṣe òun náà lẹ́ni ẹni yìí ń hun ẹni tá bá hun pẹ̀lú igi làdídùn kò sí bá ṣe lè hun bí èèyàn bá sùn bẹ́ẹ̀ yóò lè mọ̀yàn la àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́ nínú ẹni tí ó bá tún ní sẹ́ńjì lọ́wọ́ òun lè rí pákó òun lè rí fi kan bẹ́ẹ̀dì nígbà náà àbí kún bóyàn so bẹ́ẹ̀dì òun náà ni kì í sí gàrẹ́gẹ́dẹ́ níwọ̀nba ó fẹ́ jọ bẹ́ẹ̀dì àwọn ọmọ iléèwé kékeré ẹ̀ kékeré ìdágbégun ra wọn lónìí tọ́ ẹni tó gun ànábì òun ni Sa'd ibn Zurara sàábé yìí sàábé tó gbajúmọ̀ ni mo tẹ̀ jẹ́ pé ó tètè sáláìsì ó tètè jẹ́ pé ọlọ́run ṣùgbọ́n ní orípa tó pọ̀ níbi ìsìláàmù àwọn ará ansor asábì nìzọrọ alxọdọrọjì anajari ẹ̀rí nínú àwọn ìran tó gbajúmọ̀ nínú àwọn ará Madina ará Khazraj ni ìran Khazraj ni olórí pàtó pọ̀ níbi bẹ́yà al-Aqaba bẹ́yà tó làákọ́bá ti al-ula wa thaniya ìfàtí òun ló kéré jù nínú wọn òun ló yọ̀ǹg gbàtó di bẹ́yà tó al ti al òun ló ní kí la ṣe ń sọ fún ẹ̀rí àwọn mẹ́fà alákọ̀ọ́kọ́ tákọ́kọ́ ṣe bẹ́yà ó wà nù wọn ìgbà tó di àwọn méjìlá ó wà nù wọn òun ló padà sọ̀rọ̀ kan ìpè ṣé níta wá ṣe lónìí kì í ṣe pé wọ́n yà zẹ̀rẹ̀ ẹ̀gbọ́n abọ́ àti mọ̀ní láti àfojúṣe ọlọ́run òdodo lànàbì sọ kò sí tó kù ọ̀ya ẹ̀já èmi ṣe tán torí pé ẹni yìí kò sí gbogbo ẹni tí ń bẹ lórílẹ̀ lónìí ni wọ́n mú lọ́tà ó ti wá ó súnmọ́ kọjá pé wọ́n ṣetán láti jà wá lógun ẹni tó bá ṣetán láti fẹ̀mí rẹ̀ lẹ̀ èmi ṣetán òun lọ́kọ́kọ́ náwọ́ wàkánà àtọ̀rọ̀ ọ̀hún òun ló sì kéré jù nù wọn asáàbí mi zọrọ yáàni lahu asarun kabir pàápàá jùlọ bẹ́ẹ̀ náà al-ansar nínú àwọn tásọ sókè nípa ẹ̀ òun ló gba Mus'ab ibn Umayr sílé ambassadọ fanabi ran láti Maka ìpè máa lọ kọ́ àwọn èèyàn lálùkùránì máa lọ kọ́ wọn lẹ́sìn òun gangan ló gba sílé ọ̀dọ̀ rẹ̀ ní gbé òun sì ní ó wà ní àwọn nọ́mbà wán tó gba Islam nínú àwọn àṣọ olórí pa tó pọ̀ kọ́dà yìí tó lékè ni pé òun lẹni tán kọ́kọ́ sùn sí bàkíì bàkíì olùgbàgbàdẹ ààyè tá nàbí yí àsọtọ̀ ibi tá a máa sin mùsùlùmí sí ní ní Madina àwọn ìgbà wa kan wá tó ní Uthman ibn Maz'un ní ṣùgbọ́n ètò lékè ni pé ya Sa'du ibn Zurara torí pé ọdún alákọ̀ọ́kọ́ fil hijra òun ló ṣaláìsí ó kéré òun lọ fà lóòótọ́ orúkọ rẹ̀ wọ́n wọ́n pè ní Abu Umama ṣùgbọ́n kò bímọ ẹ̀rí kò bímọ allahu ta'ala anhu sókè asáàdù yìí ọ̀fẹ́ràn anáyò púpọ̀ ọ̀fẹ́ràn òṣìṣẹ́ ọlọ́run ọba púpọ̀ ìsìlámù múmúlẹ̀ mìíràn ṣùgbọ́n ó tètè sáláì lọ́dún alákọ̀ọ́kọ́ kọ́dà kógun bá dàdí tó ṣẹlẹ̀ lòun ti jẹ́ pé ọlọ́run رضي الله تعالى عنه ló wá النبي ànábì ní bẹ́ẹ̀dì ló ń ṣe ọlọ́run gba bẹ́ẹ̀dì kò mọ̀ fi sùn. wa firashun min adami hashuhu li ànábì tí wọ́n á ní kankan ti tẹ́lẹ̀ ti tẹ́lẹ̀ bẹ́ẹ̀dì ìgbà tí yẹn ní aṣọ bẹ́ẹ̀dì àbí ká ní fóòmù bẹ́ẹ̀dì níbi tá a ti ṣe látara wọ ni ọ̀rọ̀ díẹ̀ báyìí láàrin yìí òun ni olùmọ̀wá bá ọ̀rọ̀ dé níbi nǹkan tó ní í ṣe pẹ̀lú àwọn ohun èlò tó ṣe ọlọ́run ọba lò gẹ́gẹ́ bí ìṣe àwọn olùmọ̀ gbogbo nǹkan tí wá kà yìí ó nígbà ọ̀làwò ó ní tìǹfìgè kanna ó lábìjọ àjọgbá kọ́dọ̀ ní nira a ó ní dígí ó ní ó ní kàkàtàn yìí olùmọ̀ wàhálì ìjọmùlà gbogbo tá a kà lápapọ̀ yìí kọ̀dìrúwìyà mutafarriqatan fi ahaditha gbogbo ẹ̀ ẹgbà wa wá lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tó wá sàlàyé ẹ̀ ṣùgbọ́n àwọn ẹgbà wa yẹn àwọn òwúlẹ̀ sọ pé ẹ lọ wo àdìsí báyìí ẹ bá ń bẹ̀ pa ànábì ló ń báyìí wọ́n kà kó gbogbo ẹ̀jọ́ ni wọ́n wá ní àmọ́ ẹgbà wa kàn bẹ òun tún fẹ́ kó ọ̀pọ̀lọpọ̀ sínú. وقد روى الطبراني في معجمه إمام الإمام الطبراني أي رحمه الله تعالى إمام المعزة المتوفى سنة ثلاثمائة وستين الإمام الطبراني رحمه الله وقام وترى إمام عجم الثلاث so èyí tó idha utliqa fi mu'jamihi falladhi yatabadaru ila dhin huwa al-mu'jamu al-kabir èyí tó unani mu'jam al-kabir àwọn tíra mẹ́tẹ̀ẹ̀ta al-mu'jamu al-awsat huwa al-mu'jamu as-saghir huwa ṣùgbọ́n èyí tó súnmọ́ idha utliqa òun náà al-mu'jamu al-kabir wa qad yakunu fi al-awsat amma as قد يكون لكن من البعد بمكان نبتلى وي وقب حديث كوا حديثا جامعا في الآنية حديث تجاه بابو àwọn nǹkan èlò tànàbí lò abọ́ ni ife ni ìjẹun ni ìgbésí kínní ni abọ́ dáhùn ìsàlùwàlá ni abọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. min hadith ibn abbas nínú àdìsí Ibn Abbas ẹ̀rí nítorí wọn akànfẹ́ pàkíyèsí láàrin yìí òun náà ni pé bó ti jẹ́ pé ogun táwọn sálàyé yìí ọwá ní ẹgbà wa ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n kan wọn kàn bẹ òun tún fẹ́ kó gbogbo ẹ̀ sínú àdìsí Ibn Abbas qal wọn àdìsí yẹn lọ báyìí kánà li Rasulillahi sallallahu alayhi wa sallam sayfun qa'imatuhu min fidda anabi alayhi salatu wa salam ó ní ìdá ẹ̀rí ọwọ́ rẹ̀ fídọ̀ ẹ̀nà fàdákà bẹ́ẹ̀nbẹ́ wọ́kọ̀bì àtúhù mẹ́fẹ́gbọ́ bẹ́ẹ̀ ni ìgbàmú ẹ̀ fídọ̀ bẹ́ẹ̀nbẹ́ wọlé ìlú ti lọ síwájú wọ́kánà ìsàmà zẹ́lfìkà orúkọ rẹ̀ ní àlàyé ti lọ lórí ẹ̀ wọ́kánà lahu kọ́sùn tùsàmù onígi kan wọ́n pè ní àtàdáàd wọ́kánà ti lahu kìnnánà tùsàmù aljam ó ní téèyàn máa ń kó àwọn nǹkan sí ẹ̀rí tí wọ́n ṣe látara wọ bí àpò téèyàn kó nǹkan sí wọ́n pè ní àlùjọ́mọ̀ wọ́kàrà tí lahu dẹ́rẹ́rù ó tún láṣọ ogun muwashahatu bin nuhat tusamma ish zatul fudul ó láṣọ ogun ọ̀ṣọ́ tún wà nínú ẹ̀ òun náà ní nuhat àti sọ bíi alumíníọ̀ la lè fi jọ lóde òní ìran kan nínú àwọn àrùn tí wọ́n fi kún irin ni ọ̀rọ̀ ti lọ lórí ẹ̀ wọ́kánà ti lọ harba onípọ̀pá tùsámà anábọ́à orúkọ rẹ̀ nù wọ́kánà lahu mihjan oníkàtí yẹn fi kọjúra rẹ̀ lójú ogun bóyá ó mú dà lọ́wọ́ ó mú ìta fi dìfẹ́ǹdì náà òun náà pè ní mihjan tùsámà adékan wọ́kánà lahu turus ó tún ní turus àti sàlàyé òun náà bó ṣe rí abiyahbu yusam almujaz wakana lahu farasun adham olùlẹ́sìn àwọ̀ rẹ̀ yàwọ̀ dúdú báyìí sọ́mà ní adham farasu adham àwọ̀ ẹ̀sìn nù ọ́fíìsì dúdú ó nìkan yusam adiqal wakana lahu turus abiyah ó tún ní ìtààfi kọ̀dí ìdá kọ́mọ̀bánì ìgbámú òun funfun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní wakana lahu farasun òsì àtijọ́lẹ̀ yẹn ọ̀kanláwo sọ̀rọ̀ jù yòsàmù ìtí wọ́n tún máa ń tẹ́ lórí rànkúnmí ní àbí nǹkan ọ̀gùn aṣọ ìtẹ́ tán tẹ̀wọ̀n wọ́n pè ní adaj ọ̀kanlá tìláhù bàgọ́lá ó ní ìbáka ṣùhàbá àwọ̀ rẹ̀ nu aláwọ̀ ilé o tùsàmù dòlòl ọ̀kanlá tìláhù náà kọ́ ó tún ní rànkúnmí tùsàmù alkọ́sùwà eléyìí òun tẹ̀ wá dáadáa pàápàá jùlọ níbi ìrìn àjò rẹ̀ tó fi ṣe hajj alqaswa wa kana lahu hima ó tún ní kẹ́tẹ́kẹ́tẹ́ yusamma ya'fu ọ̀lẹ́sìn onírànkúnmi ó ní kẹ́tẹ́kẹ́tẹ́ wa kana lahu bisá ó tún lásọ tí tẹ́lẹ̀ yusamma alkin wa kana lahu anaza ó ní pọ̀pá kan tusamma alqamra wa kanat lahu raqwa ó tún ní kóńdó tusamma as-sadira wa kana lahu miqrab ó tún ní nǹkan tá a fi gé nǹkan olùjẹ́ ìgé kaná ó lè jẹ́ èèyàn fi ń ṣe lóde òní ojú àti ní nail cutter tí fígè kaná ṣùgbọ́n wọ̀nà tiẹ̀ kò lè jọ bí tòde òní ismuhu aljami wa mir'ah wa qadi shuhatu yusamma al-maut gbogbo eléyìí bó ṣe wá àlàyé ti lọ lórí ẹ̀ ní sókè ṣùgbọ́n ká fi mọ̀ wípé gbogbo nǹkan tó lè máa wá káì àwọn ìgbà wa tó wá pé anábì ní nǹkan báyìí ó ń ṣe ọlọ́run ní nǹkan báyìí ìkí fi ṣe rè níbi tí wọ́n ti ṣe rè bó sì ṣe rí rè gbogbo eléyìí ní ti ń dalé lórí òun náà ní àkólé kan àti mímọ̀ ẹ̀ fàkà ẹnna al-musannif yu'abbir bilisani halihi a'rif nabiyyak ìgbà tí ń sọ fún yàn pé dá nàbì mọ̀ mọ gbogbo tó rọ pọ̀ mọ́ ń ṣe ọlọ́run gbogbo nǹkan yìí bí yẹn bá nífẹ̀ẹ́ ànábì lótòótọ́ àti lójúdo ọkàn rẹ̀ ó máa jẹ̀rán pé mo tiẹ̀ fẹ́ mọ sókè ànábì lò eléyìí kọ́dà bí ọlọ́mẹ́sìn ara ìfẹ́ ìyẹn kí yẹn mọ̀ nípa pàápàá jùlọ àwọn ọ̀gọ̀rọ̀ nǹkan wá lọ́mẹ́sìn nínú ẹ̀ ẹ̀rí inú àpẹẹrẹ tó súnmọ́ òun lè ta yà ètò níṣe pẹ̀lú sọ́ọ̀rà ètò níṣe pẹ̀lú mọ́ọ̀dù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala ìtẹ̀síwájú ọmọ wáyé níbi fọ́sílù tó kàn àkòrí tó kàn òun náà ní fọ́sílù fi dawaabihi sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam àwọn nǹkan agùn kánàbí gùn níjọ́ náà ogun téèyàn máa ń gùn pé ah, àwọn nǹkan ológun náà ni akọ̀rí ọmọ wáyé abẹ́olúwa kọ́mùsà tiwa lọ́mọlẹ́yìn òjíṣẹ́ ńlá Muhammad lóòótọ́ àti lódodo zọ́nyọ́rọ́n wọ́n bá pinna èyí tó pamọ́ nínú ọ̀rọ̀ wa àti èyí tó hàn kò sí wa lọ́mọlẹ́yìn òjíṣẹ́ ńlá Muhammad kò fẹsẹ̀ wa lé déédéé kò sàforíjì fún wa kò sàmọ́nà wa kò sì fún wa ní àgbọ́yé ẹ̀sìn اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اهدنا وسددنا ووفقنا ويسر لنا أمرنا واغفر لنا وجميع موتانا وموتى المسلمين اللهم إنا نسألك توفيقك وسدادك ونسألك صلاح نيتي وذريتي والعمل